kí ló dé kí ló ṣẹlẹ̀ bí ẹ̀ ń ṣàjọ̀dún ni kí ló dé tí gbogbo ẹ̀ ṣe wá ń wó yeye báyìí. o láìkì ìbéèrè tó bẹ̀rẹ̀ yẹn. ká làwọn ibo làwọn eléyìí tiwa ibo làwọn eléyìí bí fèrè ọba. o ṣe hàn ẹyin o bébì ìyáálé mi ìyàwó tí mo kọ́kọ́ fẹ́ gangan tí mò ń sọ pé ìyàwó yẹn òun lélẹ́yìí tó wọlé. ìyáálé wa káàbọ̀ mà. o sì máa para gangan o o sì máa dún gangan o sórí àwọn méjèèjì tó ń wò yìí. àwọn ni mo máa fẹ́ ilé ẹ. wàá ṣe kí ni màá fẹ́ wọn lé. tún dánù tààrẹ kí ló sọ kí ló sọ tó ń rìn jáde lẹ́nu ẹ̀ yìí. wàá fẹ́ tani lẹ́ta ni wàá fẹ́ wọn tani lẹ́ta ni ẹ máa gbà mí ká ẹ. àwọn eléyìí ah. wọ́n máa sọ dànù ni eh. wọ́n máa fọ́ dànù ni àwọn wọ́n máa fọ́ dànù ni. ẹ fẹ́ ṣe kí ni. ẹ wo ọ̀dà tẹ́bá kúrú ọmọ bá yín kúrú tẹ́bá ga ọmọ bá yín ga kí ló ṣe é. ọmọ gbà mí o ọmọ gbà mí o ọmọdé yóò mọ̀ mọ̀ mí o àwọn ìròyìn àwọn ẹ sọ fún wọn ni ẹ sọ yín pé àtàwọn ẹran bọ̀ wá bá èmi ò máa gbádùn ẹ̀ màgbà mí. ọba gan wà nílé. ta ni nílẹ̀ yìí tí ó mọ̀mọ́ sẹ́ríkì.